TV ojú wa ojú Nigeria is about to collapse as bandits kill two military officers, abduct one inside NDA, Nigerian Defence Academy. This particular attacks indicates collapse in Nigerian intelligence network. Hey, as you can see, this is what is rightly going on in Nigeria. nǹkan tá à ń sọ yìí àná lánàá ló ṣẹlẹ̀ yìí but I will still give you the details of what really went wrong of what really happened in Nigerian Defence Academy in Kaduna State. Hello, my wonderful people. Good morning, good afternoon, good evening, wherever you are watching this channel, Araba TV. Ẹ jẹ́ kí n kí yín lédè tiwantiwa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti wò wá pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ káàkiri ní gbogbo ibikíbi ẹ̀yin ti London America Dubai Germany Ghana gbogbo everywhere ẹ káàárọ̀ ní gbogbo tẹ́ ẹ ti wò wá. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí if this is your first time of watching Araba TV don't forget to subscribe to our YouTube channel Araba TV and also don't forget to press the notification button because of the future video we will be releasing. Also, share, like, and even comment on our videos. And as you do so, I promise you, we will never give you fake news. Whatever you watch here on Araba TV, I can confirm to you is a genuine one. Ẹ ṣé gbogbo tí Araba television káàkiri gbogbo àgbáńlá ayé. Thank you. God bless you. Now, let me quickly go to the real, real thing Uh, let me quickly go to it. It was shocking on Tuesday as bandits in the early hour of the day breached security and stormed the Nigerian Defense Academy, NDA, located at Afaka, Kaduna State. Killed two officers, abduct one, and left two others injured. Hey, ṣe tó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ la lánàá òde yìí làwọn tó ń pè ní bandit wọ́n ya Defense Academy ṣe rí i pé nàìjíríà ti ń ó ti ń lọ ibi tí ò yẹ kó lọ odidi ibi tá a rò wípé ilé ààbò ni kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀ i can tell you authoritatively wípé àwọn bandit àwọn ọ̀daràn wọ̀nyí wọ́n wọbẹ̀ lọ they went there and killed they operated successfully in Nigerian Defence Academy i'm telling you these people they escaped wọ́n ní wọ́n gbé helicopter síta wọ́n ń wá wọn kiri àwọn èèyàn wọ̀nyí wọ́n padà escape. ẹ wá mọ tó tún wá fọ́nì èyí tó jẹ́ breaking one tó tún wá ń tẹ̀ wá lọ́wọ́ báyìí báyìí ó ní wípé ìkan nínú àwọn officers ìyẹn Major Stephen Datong tí wọ́n abduct wọ́n jí gbé lọ lánàá ẹ ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ òye wa arákùnrin yẹn wọ́n ti pa á wọ́n ní pé after two hours tí wọ́n adopt èèyàn yìí that's uh, Major Stephen Datong after two hours ni wọ́n ti pa arákùnrin yìí àwọn ológun nàìjíríà wọn ò dẹ̀ tí ì rí nǹkan kan ṣe sí kódà we can see some uh, blame trade now PDP blame APC APC blame PDP how can a terrorist organization successfully entered our Defence academy and operated successfully without getting any of those guys wọn ò rí nǹkan kan mú láàrin wọn all of them escaped. Automatically, this is telling us that no one in this country, Nigeria, is safe. Yes, ọ̀rọ̀ ti di bó lọ ìyá mi báyìí kó lórí dorí ẹ̀ mú. Nígbà táwọn ọ̀daràn bá lè lọ síbi tá a rò pé ah, àwọn gan la láàbò wa <laughs> and they enter there. Wọ́n operate successfully. Wọ́n dẹ̀ tún escape. At least àwọn èèyàn tó fara gbá lánàá they killed two people instantly wọ́n adopt èèyàn kan likewise ẹ má gbàgbé wọ́n shoot àwọn èèyàn kan o tó yẹ pé some of them are in hospital right now tí wọ́n treat wọn where are we going uh, gbogbo each region mostly èyí tó kan èmi Yorùbá this is time for us to wake because some people have been agitating látijọ́ yìí táwọn èèyàn kan sì ń sọ kátakátá táwọn kan kan ti ẹ̀rí sí nǹkan tó ń sọ tó sọ pé ah, rubbish lẹ́ ń ṣe kinní kan lẹ́ ń ṣe but where we are right now ẹni tó jẹ́ ò bá dẹ̀ wá là kó mọ ibi tá à ń lọ <laughs> ó dẹ̀ kù fún ẹni ìyẹn o if the terrorist eh, tó bá lè wọ defence academy kan dẹ̀ operate successfully without any hindrances ah this is telling us that nǹkan ti kọjá bá ṣe ń rò ó i'm telling you ó ti kọjá bá a ṣe ń rò ọ̀rọ̀ ti di kó lórí dorí ẹ̀ mú i'm telling you the reality ó ti di kó lórí ṣe kíni kó lórí dorí ẹ̀ mú ẹ̀yẹ já ká tètè lájú wa and begin to do what is right ẹ̀ ká tètè ṣe tó bá tọ́ so that kó tó di pé gbogbo ẹ̀ máa dúró hmm, ara àwọn nǹkan tó ṣẹlẹ̀ nàìjíríà lé ní nìyẹn kódà àwọn tó jẹ́ mọ́là ara wọn gan àwọn àwọn tó jẹ́ northern elder àwọn gan condemn ẹ̀ wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ah, nǹkan burúkú ni o abẹ́ẹ̀ <laughs> gbọ́ wọ́n ní nǹkan burúkú ni bọ̀ nǹkan tó sì ń ya èmi lẹ́nu ni wípé this bandit tá à ń pariwo àwọn terrorist tá à ń pariwo why tó fi jẹ́ pé ààrẹ wa our president tí wọ́n declare àwọn these people terrorist kan waste wọn dànù bọ̀ àwọn kan tó ń kàn ń ṣe eh, protest àwọn yẹn náà wá ń bounce back I don't just know the kind of country that we are ah, can you see eh, now àwọn military tún defend wọ́n defend àwọn àwọn Boko Haram wọ́n là ń pè wọ́n kan láwọn Boko Haram these people wọ́n ti waste a lot of lives wọ́n wá ní àwọn ti surrender àwọn ọjà mọ́ àwa ń welcome wọn ẹ wá ní ẹ máa rehabilitate wọn ẹ tún máa dá wọn padà sáàrin ìlú kó máa báwọn èèyàn gbé fún àwọn ọmọ lára wọn ló ń sọ pé ah ẹni tó pọ̀ kọ ẹni tó pàyàwó ẹni tó pọ̀ mọ́ ẹni tó sọ̀ǹda láìnílé lórí mọ́ ah ìpele máa difficult where are we going n tó kan èmi jù ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá let's wake up let's wake up i'm telling you kò sí wake up call kankan tó ju eléyìí lọ because things are not going in the way it's supposed to go hmm, ìdí nìyẹn táwọn tó jágbàgbà bí àwọn olóyè Sunday Igboho tán ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ṣáájú wípé ibi tá à ń bá a lọ yìí tá a bá tètè lajú wa kójú wa ó là ibi tá a máa bára wa pé kò ní í da nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn oríṣiríṣi àwọn èèyàn ló ti sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn sọ̀rọ̀ Fẹ́mi Fani-Káyọ̀dé sọ̀rọ̀ àwọn bàbá Fálànà gbogbo everybody Ọmọyẹlé Sowore gbogbo ọ̀nà ń sọ̀rọ̀ wípé ibi tá a bá dé yìí ó dẹ̀ ti ju agbára wa lọ. ẹ bó ṣe lọ náà nìyẹn o mo kàn ní kí n sáré fún yín ní latest update bó ṣe ń lọ ni ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní diaspora ẹ mo ní kí n fún yín ní update ni now ẹ̀yin èèyàn máa lórí ọ̀fẹ́ láti join ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ mẹ́mbà Araba TV there is an opportunity now eh, tẹ́ bá ti lọ sí Araba TV ẹ máa ti rí opportunity yẹn láti join ẹ rí join yẹn ẹ click ẹ thank you for watching our videos have a lovely day bye bye. Araba TV ojú wa tó lé ojú wa tó kó.